ọ̀pọ̀ nínú àwọn tó máa ń wo fíìmù yorùbá dáadáa níṣẹ̀lẹ̀ náà ṣe ní kàyéfì bẹ́ẹ̀ làwọn míì fẹ́ẹ́ lè máa yọ omi lójú nígbà tí wọ́n rí gbajúmọ̀ òṣèré tíátà yorùbá ni tó kópa ńlá nínú fíìmù tó ń bolo tó mìlú títí lọ́dún díẹ̀ sẹ́yìn èèyàn Ezekiel Atilọlá níbi tó ti ń ṣiṣẹ́ ọ̀kadà káàkiri èkó tí wọ́n sì ní àtijẹ àtimu ó ti dogun fún bàbá náà ni fi ń ṣiṣẹ́ ọ̀kadà báyìí o nígbà tí a ṣe ipò tí Ezekiel táwọn èèyàn ń káàánú ẹ̀ ẹni gbajúmọ̀ olórin takasúfè ni Olúwajùmọ̀lọ Elédàrè tọ́pọ̀ èèyàn mọ̀ sí J1 ìlú máa fún Ezekiel ní ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà ìyẹn two hundred thousand naira láti fi ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ló tún ti bẹ̀rẹ̀ sí ni máa tọrọ owó fún un lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ni máa dá tọrọ kọ́bọ̀ jọ fún Ezekiel àti lọ́lá tó jẹ́ gbajúgbajà òṣèré tíátà Yorùbá tẹ́lẹ̀ ọ̀pọ̀ èèyàn ló ń àánú ipò tí Ezekiel wà báyìí táwọn ẹ̀ sọ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọkùnrin náà tó fi di ọlọ́kadà nítorí pé kò rí owó jẹun kò sì rí àwọn pé sí òkú eré mọ́ ó ló pé iṣẹ́ tíátà kò fi bẹ́ẹ̀ ní owó lórí mọ́ lásìkò